wà àwọn ọlọ́kadà gbogbo àwọn ọlọ́kadà yìí pápápá gbogbo ara ló bẹ̀rù ẹ̀ tí wọ́n wà sámọ́ mi wọ́n sóòrùn ni. Ah, ah, ah, adé ọmọ ìyá ẹlẹ́rọ kọ́ yìí. mama what's up. mama wa má bínú adé wá wá pẹ̀lẹ́ jọ sọ mi adé adé sọ mi orí orí orí ẹ̀ ga èmi ni mama wọ sọ kọ́rọ́ àwọn mọ̀lẹ́bí ẹ. what did I do now. abo nsuna o mami adé ìwọ ọmọ mi i'm not know me kẹ. sorry i don't know i don't understand. i'm not know me. do you know me before. ọ mami adé ọ mami. a ah, ò sì wọ. what's problem. èmi what's the problem. what did I do to you. ọ mami. i don't know you. ìyá mufu tí mo máa ń gbàtà wálé yín. ah, ah from where mi ọmọ tó ti bá mi lọ táwọn dínà mi ọmọ mi. I don't know you what's going on? what's happening here. ọjà tó bá tiẹ̀ wàá mọ̀ mí ẹ̀ lágbà ńlẹ̀ yín ò mọ bí wọ́n ṣe ń kí àgbàlagbà èmi what's up. I greeted you now what's the problem. what kí fẹ́ what do you want. àbí ìfọ̀jẹ̀ kọ́rọ́pọ̀ ni àbọ̀ sunu ni. what do you want what do you want. kí ni dọ̀bálẹ̀ kọ́ kí mi o ti bàjẹ́ jù kí ni jàre o ti ṣe bí gbọ̀ngàn náà ti ṣe dreadlock yóò rò pé o lè sọ̀rọ̀ sí mẹ́ni àbí kò sórí ẹ̀ abára ni ọ̀yá ni orí ẹ̀ gúrú dànù bẹ́ẹ̀ kọ́ gbé báàgì gbé báàgì yín lẹ́kọ̀ọ́ ni gbé báàgì bá mi gbé lọlé gbé lọlé níṣọ́nà sọ lẹ́nu ọlákìmọ́nà àsùnwó ọmọ adẹ́sẹ̀rẹ́ gẹ́lẹ́ adé adé ń gun kàkẹ́ màá kọ́ ẹ lẹ́sẹ̀